oníbẹ̀rẹ̀ lérò wípé ẹni tí ó pa ẹran ní ọjọ́ kejì ọdún tí kò pa lọ́jọ́ ọdún ṣé ẹni tó pa lọ́jọ́ ọdún yẹn ó ní ládájú ẹni tó pa lọ́jọ́ kejì lọ́dún. na alhamdulillah wa salatu wa salam ala rasul ìbéèrè yẹn ṣe bẹ́ẹ̀ ṣe rẹ́gí pẹ̀lú bèrè tí wọ́n bèrè nígbà ẹni bèrè bèrè pé yàtọ̀ sí ọjọ́ yídì sí àsìkò kan wà ní àwọn ọjọ́ tó kù tí a pa ẹran ní ọjọ́ méjì tó kù àwọn ọjọ́ méjì tó kù tí àsìkò kan wà pàtó ní ọjọ́ náà tí a pa ẹran àkọ́kọ́ ni pé kì í ṣe ọjọ́ méjì ló kù lẹ́yìn ọjọ́ ẹ̀yìn gangan ọjọ́ mẹ́ta ló kù ọjọ́ mẹ́ta ni wọ́n ń pè ní ayyamu tashrik àkọ́kọ́ ni wípé àsìkò wo ni a lè pẹran àsìkò tá a lè pẹran bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n bá ti kí èrò eid tó bá ti tán àsìkò yìí lọ òun pa kódà a lè pẹ̀rọ lálẹ́ kò sí láì fi bẹ̀. tó ọjọ́ àsìkò tó bá wà lè pa nínú ọjọ́ yẹn ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta àti ọjọ́ kẹrin àsìkò tó bá wù wá ọ̀nà lè ṣe kéde òun la lè pẹ̀rọ kẹrin ní àsìkò kan nínú kan pàtó tó bá wà ti bọ́ sí ẹ̀yìn ẹ́ńjì aláǹfààní àti máa pa lọ. bákan náà rí dáhùn sí ìbéèrè ẹni tó pa ẹran sí ọ ní ọjọ́ kejì nínú àwọn àyàmù tẹ̀síríkì ẹni pé kò pa ní yẹ́mù náàrù gangan yẹn ni pé ọjọ́ ọdún gangan ó wá pa ní ọjọ́ kejì àbí ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin ṣé lábẹ́ tó ti ẹnu tí àwọn pa èyí náà nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà sọ ni àwọn àfáà ní èyí tó fi ń dáa jù èyí tó fi dáa jù tó fi ń dùn jù tó fi ń lọ́lá jù òun ni ká pa ní ọjọ́ àkọ́kọ́ ìwọ́n ní kí nìdí ẹ̀ nítorí pé tọ́lọ̀ màlíkẹ́lá bá pa wá láṣẹ ká tètè yára ṣe àfọ ẹ̀yẹn ìyẹn ló fi ń dájú tán náà sọ pé wàsáàrì ọ̀hún ila magfiratin min rabbikum wa jannat abdu as-samawat wal-'iddat lil muttaqin ọlọ́ni ẹ̀sọ́ bá pàǹtì fi yára lọ síbi ìwé àforíjì náà tó ń tọ́ bá pa wọ́n láṣẹ nífẹ̀ẹ́ ìjọ tí ní ká ṣe wọ́n náà rọ̀ sí kí ni ká má lọ lára àmọ́ tọ́ bá pa ń jọ́ kejì náà sí ẹ̀sẹ̀ mẹ́ńdọ̀ wàláì kò sí ọ̀nà kan mú ẹ̀ torí pé àyàmù tẹ̀sírìf àyàmù ọdún lòun náà sọlá ń fara àti pàǹjọ́ kejì yẹn ìjọ kẹta àti ìjọ kẹrin wallahu a'lam. Now, ìbéèrè tí ọmọ yẹn á béèrè ni wípé báwo la ṣe ṣe òǹkà zulhijja tí a fẹ́ mú tí ó ti wá bọ́ sí ọjọ́ àràfá tí ó ti wá ti lọ bọ́ sí ìjọ ọdún gangan àkọ́kọ́ ni wípé ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ rẹ̀ kan ó ń ṣe ọlọ́run sọ pé fẹ̀mùkùn yawma tasumun وفطركم يوم تفطرون وأضحكم يوم تضحون ó ṣẹlẹ̀ ní ẹ̀rí àwẹ̀ wí òun náà níjọ́ tẹ́mu yín bá kò lé lórí pé kẹgbàwẹ̀ èyí pé ọjọ́ tí gbogbo yín tẹjẹ́ mùsùlùmí nínú ìlú náà tẹ bá tẹnu kò wọ́n pé àwẹ̀ bọ́ sí ní àsìkò tí ó tọ́ àwẹ̀ bákan náà ọdún ìtúnu àwẹ̀ àsìkò tí ẹnu yín bá kò lé lórí ni kìí ṣe pé gbogbo àwọn mùsùlùmí ó mú ọjọ́ kan ẹnìkan wà bẹ̀rẹ̀ yọ kalẹ̀ kan pé ní ní òfin ìyá ńlá bákan náà àdìsí yìí wá wà wípé wà á ni ọjọ́ ọ̀dúnra yín òun náà ni àsìkò bá kò lórí láti dúnra eléyìí mú káwọn afáàmì ìdúró lórí pé òun ká ìyẹn náà máa bẹ nínú òǹkà tẹ́níkálukú ó máa lò nínú ìlú kọ̀ọ̀kan fúnra wọn èyí lè fi ṣẹlẹ̀ ní nílùú amíbàyí tó pé ọ̀kan nínú àwọn sultan yẹn tí wọ́n dìklẹ̀ ọjọ́ tó ṣe pé òǹkà ọjọ́ yìí ó bọ́ sí ọjọ́ àràfà kìíní ìmú fanfà wá gan tó nípa but ìtí ẹnu wà ní pé ṣé ẹni ṣó ṣe khilafu sunna ìyẹn ni pé ṣó ṣe ń tó yapa sí sunna là kò ṣe. amẹ́yìn tó tẹ̀wọ̀n jù tó fi ní lẹ́mìí balẹ̀ jù òun ni pé àràfátà ní ká ṣe àràfá ìṣeṣẹ́ ìlú kọ̀ọ̀kan àràfá yìí riwaya àdìsí kan bẹ pé àràfá náà ọjọ́ tí wọ́n bá ti pè níjọ́ àràfá ni. so ijó àràfá yìí ṣé òǹkà tiwa là á lò ní àbí òǹkà ilẹ̀ Saudi tí wọ́n dìklẹ̀ pé ìjọba ìrìnàjò àràfà àjọ pé tí wọ́n ń labọ̀rọ̀ lò eléyìí ni tó tẹ̀wọ̀n jù tó fi ní lẹ́mìí balẹ̀ jù tó òǹkà tá a lò fún kínní èyí tó tẹ̀wọ̀n jù wípé ká lo òǹkà tó ṣe wípé àmọ̀ gbọ́ yẹn ni pé àmọ̀ rí sí ìjọ ni wọ́n dìklẹ̀ ní ìjọ àràfà nílẹ̀ Saudi torí pé ìjọba wọ́n dìklẹ̀ níjọ àràfà yìí ìjọ ẹni gbogbo àwọn mùsùlùmí ọ̀hún ọ̀bẹ̀rin jọ àràfà bákan náà níjọsìn tá a fẹ́ ṣe ń jọ yẹn kí ni ìjọsìn náà afẹ́gbàwẹ̀ afẹ́gbàwẹ̀ yẹ́wùmọ̀ arafa fáwọn tó bá sí ní hajj táwọn wà ní ilé tó jọ́ kejì àṣìkí ni àádùnà tó ń tó ń tẹni tó ń fi lọ́kàn balẹ̀ jù òní pé ká dúró de òǹkà Saudi eléyìí náà àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ẹ̀sìn ní luwa lọ́wọ́ yìí wọ́n sábà tẹ̀lé ìgbésẹ̀ òǹkà ìsábò fún ìṣe yìí wallahu ta'ala a'lam. à ń rí àwọn mẹ́sẹ̀gì míì pé àwọn èèyàn ń tẹ̀m pé Saudi ti declare pé ìjọ thursday ọ̀nà máa gun àròpá tó jẹ́ thirty first of August ìjọ friday ní ọdún sòmí dá padà fún wọn pé ìjọ wo ni wọ́n declare so ìyẹn ò rẹ lóru kí wọ́n reply but báwo la ṣe fẹ́ rìgáàdì àwọn messages yìí. alhamdulillah nínú àwọn ẹni tí àwọn social media lásìkò tá à ń bọ ní ọ̀nà àwọn kan tí ó mọ mọ́ nínú àwọn irinṣẹ́ tí social media máa ń ṣe wọ́n ní pé àwọn rúmọ̀ ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ tá a pè ní ọ̀rọ̀ àhesọ ìsábàpọ̀ èmi náà ti láti nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá ni mo ti sọ pé Saudi ti declare thirty first ìyẹn ni pé yóò máa jẹ́ ọjọ́ Jímọ̀ irú àwọn tó ṣe kiri òǹkà ni wọ́n ṣe fúnra wọn Saudi ò fi declare ìjọ tí Saudi máa declare ó dìgbà tí Zulqada tó bá parí Zulqada ó sì parí láàrin ọ̀la sọ́túnla tí oṣù Zulqada bá ti kanlẹ̀ wọ́n máa dúró ìyẹn ní pé tó bá ti pé twenty nine tó wọ́n dúró bóyá oṣù ó jáde tóṣù bá jáde wọ́n ṣe kí ni wọ́n máa dìklẹ́ ọjọ́ kejì ní ọjọ́ àkọ́kọ́ ọdún ìjà àmọ́ tóṣù bá jáde ní twenty nine yẹn a jẹ́ pé wọ́n ka táàtì wọ́n ṣe kí ni wọ́n kà pé tó eléyìí bí wọ́n ṣe ń ka oṣù lélẹ́yìí eléyìí ò ń ṣe nǹkan tó rújú rárá bó ṣe lè kó kéré mọ́ tí sáúdí bá àná rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ àgbà òkìní àmọ́ èèwọ̀n lè tí wọ́n ń sẹ́ẹ̀dì yẹn rúmọ̀ ni ó ṣeé ṣe kó bọ́ sí ijọ́ tí àwọn ènìyàn yìí tí wọ́n ṣe tí wọ́n sọ ó ṣeé ṣe kí ó bọ́ sí ijọ́ tí ó yàtọ̀ sí ọjọ́ náà ṣẹ́jú ká ṣe sùúrù kí a gbọ́ ìkéde náà wallahu a'lam. oníbẹ̀rẹ̀ kan lóun bá wí pé ẹjọ́ éèjì wo ni èèyàn lè tó máa pa ẹran léyà ẹni pé ọmọ ọdún mélòó nìyẹn lè tó tí ó fi láǹfààní àti lèmọ̀ ṣe kíni àti máa pa ẹran léyà eléyìí nínú àwọn nǹkan tí ó rọrùn ni wípé ipò tí a bá ti kàláfà èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yẹni pé àsìkò tí a bá ti la ìwọ̀ ẹ̀sìn bọ ọmọ ìdíyàn lọ́rùn àsìkò yìí náà ni ó láǹfààní àti ṣe ni àti máa pa ẹran àsìkò nílé wa bọ́ sí wọ́n ní àsìkò tíyàn bá bàlágà àsìkò alìbòlúùb ó lè jẹ́ látara àwọn àmì tá a fi ń dá ipò bàlágà mà lára tọmọkùnrin bá ti ń sùn tó bá ti ń lálàá kó ń dà nǹkan sára àbí tọmọbìnrin ni inú àwọn kan táwọn bá sọ pé tóun ọmọkùnrin bá ti ń kẹ̀ wọ́n ní obìnrin nígbà tó ń bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù àwọn àfáà mi mú látara àdífi ibn Umar àbí àdífi ibn Abbas tó ṣe pé a máa lọ sí ìjòkó oríṣi ọ̀rọ̀ wọ́n ní ipò yìí ó ní ṣe pẹ̀lú ọjọ́ orí tó ọjọ́ orí àwọn àfáà mi mú jáde wípé ìzákùnlá àwọn tó mú ẹṣẹ́ bàbá àwọn àfáà mi mú wípé láti bí ọmọ ọdún méjìlá sókè. Okay èèyàn ti dépò bàlágà ǹjẹ́ ẹ̀sọ́ mọ́tà àmújá ni pé ó dá tí o bá ti dépò bàlágà tó bá yí pé àwọn àmì tí ó máa ń jáde lára ẹni tó bá wá ti jáde lára ẹni kọ́ sàmì mu definitely àmì yẹn a ṣe kí ni a máa mú kìnìún yẹn tó gbẹ́ ní ẹni wá ti dépò bàlágà ìwọ̀ ẹ̀sìn ti ṣe kí ni ó ti di ọ̀ràn ẹ̀ lórí ẹ̀rú ẹni bẹ́ẹ̀ ó láǹfààní àti bẹ̀rẹ̀ sí nípa ẹ̀ràn wàlẹ́ àlẹ́. ẹjọ́ ṣé borí òṣìkù ẹni tó bá torí àsìkò ti lọ. ẹni tó bá fẹ́ pa ẹran ṣé àwọn èèyàn ní kó lọ sí eid. náà ìbéèrè wípé dandan ni ẹni tó bá fẹ́ pa ẹran ṣé kó lọ sí eid. àwọn iléèwé náà mú jáde nínú àwọn àdáàbò al-eid àwọn ẹ̀kọ́ tá a fi ń bá ọjọ́ ọdún lò nínú àwọn ọ̀fẹ́ tá àmọ̀tìmí òní pé láti wura ká túyáyá ká túyáyá ká jáde láti lọ ṣe ìjọsìn fún ọlọ́run ní eid débi pé kódà ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó tún yọ̀ǹda fún obìnrin tó ṣe wípé àwọn ò nírun tí wọ́n rí nǹkan àlejò wọn ànábì ní àwọn ní láǹfààní àti wá sí eid tí gbogbo akápọ̀ jáde láti gbé ògo orúkọ ọlọ́run jáde tó lọ́ ní àyíká bá gbà lọ ká mọ́ gbàbẹ̀ bọ̀ wá kí ni ìrántí ọlọ́run ní ká ṣọ̀rọ̀ sí a máa ṣe ní àṣejáde láwọn ta Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd a máa ṣe láti lé lọ́nu dé id tó eléyìí ń tó ṣe pàtàkì ní èèyàn fẹ́ pẹran kò pẹran ó dáa kí mùsùlùmí ká ṣe kí ni ká sí ká kírun àmọ́ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ pẹran ṣé májẹ̀mú ni wípé ó bọ̀rọ̀ kí ìdì kó tó là kìí ṣe májẹ̀mú ìdì náà kìí ṣe ọ̀ràn yàn súnà mọ̀ákádà ni súnà tí a kàn nípa ti pé a fẹ́ gbogbo ni kí a kópa nínú ẹ̀ èrò wa lọ sí ìdì ṣé ó lè pẹran bẹ́ẹ̀ ni ó lè pẹran àmọ́ tó kàn sọ ni wípé ó bọ̀rọ̀ wípé wọ́n kírun tán síwájú kó tó ṣe kí ni kó tó pa ẹran kí ẹran ẹ̀ má lọ bí kí ni kó má lọ bí ẹran sàárà wallahu a'lam. nam ṣé ń tó wà ṣáàlì lọ síbi iṣẹ́ lọ́jọ́ eid. well ọmọ ìwà béèrè pé kéèyàn lè ṣiṣẹ́ agbẹ́fẹ́ lè lọ síbi iṣẹ́ níjọ́ eid kò sí láì sí kéèyàn ṣiṣẹ́ ní ọjọ́ eid tó bá ṣe wípé iṣẹ́ rẹ̀ gba bẹ́ẹ̀ àmọ́ n tó tọ́ fún mùsùlùmí àsìkò ọdún àsìkò ọdún àsìkò kan ní tó ṣe wípé a máa ń yọ kalẹ̀ láti ṣe gbígbé tóbi fọ́nù ká mú ìdùnnú jáde min sha'airillah nínú àwọn àsìkò abiyẹ ọlọ́ọ̀bà àníkẹ́ọ́lá òun ni àwọn àsìkò yìí fún ká lè gbé títóbi fún ọlọ́run ní àsìkò yìí ilé náà nínú ọ̀nà tó tọ́ ọ̀nà tó dáa ni fún wa èyí tó dáa fún mùsùlùmí òun ni ká ṣe kí ni ká fi iṣẹ́ lẹ̀ lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìjọba ilé ayé náà àwọn náà sábà máa dìklẹ́ àwọn àsìkò yìí ní ọdún fún àwọn èèyàn káàkiri àwọn ilé àgbáńláyé tó tó bá yẹ kó rí báyìí náà àyíká mùsùlùmí náà káwọn náà ṣe kí ni ká gbìyànjú àti mú irú ọjọ́ báyìí ní àsìkò ìsinmi fúnra wa pé nítorí ṣe ọlọ́run pè ní pé àsìkò eid àsìkò jíjẹ àsìkò mímu àsìkò ìrántí ọlọ́run ní àìlè wallahu a'lam jazakumullahu khair pẹ̀lú ìbéèrè yẹn ìbéèrè tó bẹ̀rẹ̀ ni pé ìrántí ọlọ́run tí wọ́n ní kí a máa ṣe ní àsìkò títúlù ìjàmbá ti wọlé àbí àsìkò ọdún ṣé wọ́n ní ká máa ṣe lákòó àṣepọ̀ ní àbí kéníkálukú máa ṣe tiẹ̀ èyí tó ní lọ́dọ̀ àwọn sálàfù wa òun náà ni wípé oníkálukú ó máa ṣe ti ẹni oníkálukú ó máa ṣe ti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó ti pé àwa máa ṣe pa láwọ̀ akúbárù láwọ̀ akúbárù láà tábàwù ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wa ní táwọn èèyàn máa ṣe lílé tó bá kírun tán ẹnì kó kàn gbé máìkì ní Allahu akbar gbọ́dọ̀ Allahu akbar la ilaha illallah wa la tó bá ṣe ní ká ṣe lélẹ̀ láà bẹ́ẹ̀ kọ́ ó ṣe náà ní fákìtì rúfì iná mina tàlídì wàtàkìdìr wàtàmì ṣé o ní ẹ pọ̀ nínú àsìkò yìí láti máa ṣe àtàkìdìr àtàmì àtàlídì ẹ máa dúpẹ́ fọlọ́ ẹ máa ṣe bí tóbi fún orúkọ náà eléyìí àwọn afáàní eníkálukú ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ láwọn àsìkò torí aláǹfààní àti ṣe nígbà tá a bá ń lọ lójú ọ̀nà aláǹfààní àti ṣe nínú yàrá wa nínú bẹẹdúrúmù wa níbi iṣẹ́ wa lọ́fíìsì wa aláǹfààní àti ṣe. tó àsìkò yìí ní kálukú máa ṣe tiẹ̀ ní tó bá bá tó àsìkò àlùmọ̀kọ́yáàdì yìí náà bákan náà tá a bá kírun tán oníkálukú máa ṣe tiẹ̀. in tó mú àwọn èèyàn lára òun ni àwọn kọ́ máa jàmáì kọ́ láṣepapọ̀ èrò bá tún náà mu kẹ́ríkàlùkù máa ṣe àbùkárù tiẹ̀ òní tá a kí ni òní tí a gbà lérò wallahu ta'ala a'lam. àdúgbò àwọn ṣèkà lákùnrin gẹ́gẹ́ bíi tí ó kí àwọn ṣèkà bá fi kún pé àwọn àṣkárì àlùkọ́yàdì tó ń fi lẹ́yìn kọ̀ọ̀kan ṣé àṣkárì ìbára sọ̀rọ̀ àti yẹn náà ṣé làákọ̀ máa ṣe ni àbá mi ṣe bá dáhùn sí àṣkárì ìta àwọn èyí tí sọ fún wa ṣé àníṣe yẹn náà àbí méjìlá mo ṣe àbí pé àwọn àṣìkáàrù kọjáde lẹ́yìn ṣé ó ní ádàbí iye ìgbà tá a fi ṣe tàbí dákẹ́ àbí ìgbà tó bá kàn sú wa lásán pé tó ó ti sú tó ìṣeré tó báyìí. ìdákùnrin láàrú káyé àwọn àṣìkáàrù tí a mọ̀ ṣe pàtàkì jùlọ àwọn tó ṣe pé àwọn tó jẹ́ mọ̀kànlá adìyẹ tá a mọ̀ ṣe lẹ́yìn àtìkò wọ́n bẹ̀rẹ̀ náà sọ̀rọ̀ lọ́wọ́ àṣekùtèmí ìrọ̀lọ́wọ́lá nínú lẹ́kọ̀ọ́ bá bùmọ̀ fẹ́ àlàyé tí bàbá ṣe ni wípé ní kékété tábà ti sálámà àwọn àkàrù tá a máa ń ṣe tẹ́lẹ̀ yẹn á ṣe tábà parí àkàrù yẹn á wá gbé ti takbir Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd bó ṣe jẹ́ pé àwọn afá mi nínú kí ni àkàrù yìí òun là ṣe fàmí ni ó tiẹ̀ kú ti dípò wàá pé díkùrù náà ní ta fẹ́ ṣe ìyẹn òbí bá lẹ́rọ. àmì ètò tẹ̀wọ̀n jù ni wípé àkàrù ti bàdà àwọn sọ̀rọ̀ wá ti yẹ a ní dá wọn dúró a ṣe ní kíta bá ti ṣe tán àwọn Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd. ǹjẹ́ ó ló ń ka iye tá a ṣe kò ló ń kà èyí ó mọ̀ ṣe káàkiri tẹ́yìn ń yẹ èyí tó bá lè ṣe tó bá rẹ̀ filẹ̀ tó bọ́ sí nǹkan míì àwọn àsìkò òun nìyẹn àmọ́ tí àwọn àsìkò tó ti pé mọ́tíláàkù ni wọ́n lẹ́yìn ìgbà tó ti wọnú ọdún nàìjíríà ìyẹn à ìyẹn òtẹ̀ òlẹ̀ ni ó wà lórí ìrìn ni orí ìjòkó ni orí ìsúnlẹ̀ ni ká ṣe kí ni kí